Amen. Uh,

ìgbìyànjú kó bí téèyàn bá wà kó síbi tádùn ẹ̀ tí bá àbí ọlọ́run bàbá tó lárẹ́ ganú àánú ẹ̀ ọlọ́run kó bá ṣe dáadáa fọmọ ìyá náà ojú ohun tí wọ́n ń fẹ́ ní dáadáa ọlọ́run kọjá wa wọ́n ọ̀tẹ̀ tí wọ́n fẹ́ láyé dá ọlọ́run kọ́ yà wọ́n yá tí wọ́n sì ṣe yẹn ọlọ́run kó mọ́ dùn ládà rẹ̀ ìzáwò lọ́wọ́ sọ̀rọ̀ lónìí àyà mi la fẹ́ mú torí pé àyà eléyìí tá ń bá bọ̀ àti forí rẹ̀ ti síbì gan àwọn abẹ́ tú àyà mìíràn aya yẹn àti aya tó síwájú so wọn ó yẹ ká máa ọ̀nà wo òun ni gbà wọn tá a bá wo aya eléyìí tá a tún tán tá a bá wo dáadáa وإذا pátápátá gbogbo ẹ̀ nítorí wọn pàṣẹ ẹ̀ níbẹ̀ nù ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ ẹ má sàlùmí lẹ́yìn ọlọ́ ẹ má ṣe dáadáa sáwọn òbí yín ẹ ṣe dáadáa sálásùnmọ́ ẹ ṣe dáadáa sáwọn orúkọ ẹ má kírun ẹ má kírun náà gbogbo ẹ̀ àwa mèrè ni àwọn tó lọ ń pàṣẹ. ṣé wàá rí kùrọ̀ánì kùrọ̀ánì ọlọ́run bá máa sáà ní ní tó bá ti sọ̀rọ̀ àṣẹ yọ sọ̀rọ̀ ń tọ́lọ̀ ń kọ́ àwọn tọ́lọ̀wọ̀n ọba pa àwọn ọmọ Ísírẹ́lì láṣẹ rẹ̀ òun lọ́kọ́ sọ fún àwọn kí láwọn tọ́lọ̀wọ̀n ọba kọ̀ fún wọn òun láyé ẹlẹ́kejì tàbí ẹkẹyìn sọ̀rọ̀ pa yorùbá àjọ mi yé ayé ẹlẹ́yìí tá a kọ́ tán tá a ṣàlàyé rẹ̀ tán ń sọ̀rọ̀ nípa àwọn àwámírù ọlọ́run àwọn àṣẹ tó pa eléyìí tá a fẹ́ ké ń sọ̀rọ̀ nípa nàwáhí àwọn tọ́lọ̀wọ̀n ọba kọ̀ ń pa ẹ̀ sí ẹni méjèèjì tá a wí yẹn méjèèjì yẹn náà lẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá pín sí àwọn tọ́lọ̀wọ̀n ọba ọba tó láàrẹ ká tó pàṣẹ rẹ̀ pé ká máa ṣe ó lè jọ́ràn yẹn ó lè jáṣe gbọ́ rẹ̀ àwọn tọ́lọ̀wọ̀n ọba ọba tó láàrẹ ká tó kọ̀ pé á máa ṣe ó lè jẹ́ ìwọ̀ ó sì lè jẹ́ tó yẹ kí fífi ilẹ̀ yóò jẹ́ kí yòó rí ládàgbà lọ́dọ̀ ọ̀rọ̀ mọ̀rọ̀pá láyé mi ti yé wa àwọn tọ́lọ́wọ́n bá pàṣẹ ẹ ti ṣáájú àwọn tọ́kọ̀ olówó fi tẹ̀lé ọba mójútó àwọn nǹkan tí ọba tó láàrẹ́ ká pàṣẹ rẹ̀ yóò rí bẹ́ẹ̀ ẹni ọba jìnà sáwọn tọ́lọ̀ ọba tó láàrẹ́ ká tó fẹ́ já jìnà sí yóò rí bẹ́ẹ̀ ẹni tó bá lòun ò ní jìnà sí àwọn tọ́lọ́run wá kọ̀ fáwọn ọmọ ìsọ̀rọ̀ yìí lónìí pé wọn gbọ́dọ̀ débẹ̀ ọlọ́ni wa yé dá àkọ́dúnà ọlọ́ni àkọ́dúnámi ìsáàkọ̀kún ẹran tí mo sọ wá kí tàwa ti rí id olùkóró ní ìtumọ̀ rẹ̀ sáàgbàgbé rántí ìgbà táwọn ọlọ́wọ́ ọba tá a gba àdéhùn lọ́wọ́ yín àti sọ̀yẹn tẹ́lẹ̀ ọlọ́wọ́ ọba tó láàrẹ́ ká tún wá gba àdéhùn lọ́wọ́ ọba kan náà irú àdéhùn wọn ni àti sọ̀rọ̀ lórí ẹ̀ kí ni wọ́n gbà lérò pẹ̀lú àdéhùn àti sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ òye wáyé pé méjì làwọn afọ́nítàfsírù sọ̀rọ̀ aṣọ àkọ́kọ́ aṣọ ẹlẹ́ẹ̀kejì àdípadà ẹ̀yìn ọlọ́wọ́ ní nínú àdéhùn tá a gba lọ́wọ́ àwọn Ísírẹ́lì tẹ́yìn mùsùlùmí ayé òde òní náà gbọ́dọ̀ mójútó òun ni wípé látàṣífẹ́kù ọlọ́ni wípé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ gbọ́dọ̀ tẹ́ ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ si la tasfikuna dima'akum ṣẹ́rẹ́ àwọn akóni tafsir gẹ́gẹ́ mo tí mo sọ fún àwọn olùgbà wọ́n ṣiṣẹ́ tó pọ̀ lórí Al-Qur'an wọ́n wá dúró síbẹ̀ yẹn wọ́n ní ẹja wo tó lọ ń sọ yìí ọlọ́ni dima'akum ẹ̀jẹ̀ yín ẹ má ta ẹ̀jẹ̀ yín sílẹ̀ kò sì sọ wípé ẹ má ta kí apá kan yín má ta ẹ̀jẹ̀ apá kejì sílẹ̀ ìrògbé ọ̀rọ̀ mi yẹn só yé wa bá ṣe tí mo sọ yé wa ọlọ́run ní ẹ má ta tí wọ́n bá sọ fún ọ pé láta speak di máa àg kí ni túmọ̀ ẹ̀ má tẹ̀jẹ̀ ara rẹ sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run wá ní pé láta speak òun náà di máa àkún ẹ má ta ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ kò sọ wípé kí apá kan yín kó má ta ẹ̀jẹ̀ apá kejì sílẹ̀. àwọn ah, afọ́nítàfsíìr ìyẹn jẹ́ kí wọ́n pín sí méjì lórí ìtumọ̀ bí méjèèjì náà máa padà sójú kan náà bá tábáyàn náà rẹ̀ dáadáa tá a fọkàn bá lọ àwọn kan nínú àwọn ẹni tọ́lọ̀ wọn bá gbà lérò ó ní wípé la tasfiqu dima apá kan yín ò gbọdọ̀ máa pa apá kejì kápá kan yín ẹ mọ̀ wòye pé nǹkan tó kù tí n tó n fi ó fi tẹ̀ ọ́ lọ́wọ́ ó ẹlòmíì tó sí ọkọ bọ ẹni ọba ti gbàgbọ́ nu ọba kì í ronú bẹ́ẹ̀ kìí jẹ́ apààyàn jẹ́ ẹni tí máa ń gbé àwọn ènìyàn wọ́n ní ọmọ ẹnìkan lẹ́kọ̀ọ́ iṣẹ́ máa ń ṣe kidnapping kẹ́ gbá àwọn èèyàn pa wọ́n wá interview rẹ̀ ọlẹ́ni tí ẹnìkan táwọn wá gbowó tó pọ̀ dáadáa rí ó dà ní one million dollars ni one million dollars iṣẹ́ tó ń ṣe nìyẹn wọ́n ní for years ní ẹni tí ń wà ẹ wàá mọ̀ ọyọ ọdún tó jẹ́ ọmọ ọdún thirty six years ọmọ thirty six years ẹ má máa tẹ ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ àwọn mìíràn nínú àwọn àfọ̀nítàfsí wọ́n ní tọ́lọ́wọ́n bá ń sọ níbẹ̀ yẹn ó ní wípé látàsírí ẹ̀kọ́ òun ọlọ́run bá ní wípé ẹ̀yin ọmọ Israel ẹ má tẹ̀ ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ má tẹ̀ ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ nítorí pé òfin lọ́dọ̀ àwọn Yahudi ní wípé ẹni ó bá pààyàn wọ́n pa òun náà mo rò pé mi ìtumọ̀ ẹlẹ́gẹ̀ẹ́jì mò ń tú lọ yẹn o torí pé ẹni tó bá pààyàn kí náà máa ń ṣe fún un wọ́n pa òun náà má wàá pààyàn torí pé tó o bá ti pààyàn o ti ara rẹ kò yé wa torí pé ìdájọ́ tí wọ́n ṣe fún ọ ni pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n pa àwọn náà àwọn kan náà àwọn wọ́n ní ntọ́lọ̀ ntọ́lọ̀ lérò ni ohun tí ó ṣe sábà bíi kí wọ́n da èdè rẹ lẹ̀ lọ́nà má da ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ ẹlẹ̀ lọ́nà ìwọ̀ kó má ṣe pé wọ́n da ẹ̀jẹ̀ tiẹ̀ náà ẹlẹ̀ lọ́nà lọ́nà ẹ̀tọ́ yorùbá láyé mi yẹ wa ọlọ́run ọba ní wípé látọ́sí kù ẹ má da ẹ̀jẹ̀ ara yín lẹ̀ ta ló mọ̀ yàtọ̀ tó wà láàrin ìtumọ̀ méjèèjì ìtumọ̀ méjèèjì tí mo tún yẹ sí yàtọ̀ wà ń bí abẹ́ yàtọ̀ kí ni yàtọ̀ sí yàtọ̀ nù àní yàtọ̀ táwa ti ká ṣe yàtọ̀ ibi láàrin nǹkan méjìlá ti fẹ́ ṣe yàtọ̀ kí ni yàtọ̀. Mèkó láti máa ó yà. Kí ni yàtọ̀ láàrin méjèèjì? Ṣé kò sẹ́ni tó lè ṣe yàtọ̀ ni? Ó dà sọ yàtọ̀ àbí ó yàtọ̀? Ó yàtọ̀ ok ìtìfáàkù wà kọ́ yàtọ̀ kí wàá ní yàtọ̀. وإذ أخذنا báàbá wa má yàtọ̀ ẹ̀yà jábọ́ síbi pọ́ìntì míì tó tún jẹ́ kọ̀ọ̀tà mú níbi àyà yìí ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kò sọ wípé má pa ẹni tó yàtọ̀ sí ọ kí wọ́n má bàa pa ọ́ kò sì sọ wípé má pa ẹlòmíì ó ní ẹ má jẹ̀jẹ̀ ara yín lẹ̀ àwọn àfọ́nítàpsí wọ́n mú kankan bẹ̀rẹ̀ tó ní agbára lẹ́kọ̀ọ́ wọ́n ní ìdí tọ́lọ́wọ́n bọ́ ọba tọ́lá rẹ̀ ga tó fi sọ pé dì má àkún ẹ̀jẹ̀ yín ó ní wípé àwùjọ Islam àwùjọ bíi tí islam bá wà ẹ̀jẹ̀ gbogbo ẹni tí mẹ́bẹ̀ ẹ̀jẹ̀ nìkan ṣoṣo ni ẹ̀jẹ̀ gbogbo ẹni tí bá ń bẹ ń bẹ ẹ̀jẹ̀ èèyàn kan ṣoṣo ni ìgbégbèsè ayé wọn ó yẹ kí wọ́n máa gbé bí ìgbà tó ṣe pé tẹ́nìkan bá kú nú àwọn gbogbo àwọn kú tí nǹkan bá ṣe ẹnìkan nínú àwọn gbogbo àwọn nǹkan ṣe lọ́lọ́run fi ní ẹ̀jẹ̀ yín ṣe bẹ́yàn kan ni wọ́n pa àbí wọ́n lè pa ojú wọn yín ẹ ṣé gbogbo wọn gbogbo ara wọn tán lẹ́ẹ̀kan náà rárá ọlọ́run wá ní dìímá akùn torí pé dáàmù ẹnìkan nínú yín dáàmù gbogbo yín sọ̀rọ̀ ti yé wa ẹ̀jẹ̀ ẹnìkan nínú yín báyìí ẹ̀jẹ̀ gbogbo yín ìyẹn ló fi ẹ̀sìn Islam kò lè ìṣesí ìhùwàsí apànìyàn láìláì àwọn èèyàn kan àwọn èèyàn kan wà níbi kan ẹ lọ ṣe kíní kan fún wọn ẹ lọ máa sáwọn èèyàn láàkí ẹ lọ máa sáwọn èèyàn ládàá ẹ lè bá nínú Islam láìlẹ. látàsíkò nàdìmá àkùn ẹ má tẹ̀ jẹ́ yín lẹ̀ máa wòye pé ẹbí mi bá para wọn ara wọn lọ́kàn ṣe ẹ̀jẹ̀ tèmi nìyí ẹ̀jẹ̀ tí wọ́n dà á lẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n náà wà nù ẹ̀ àwùjọ ibi tí wọ́n bá ti máa pààyàn tí wọ́n máa mú jẹ gbé kíyàn náà máa retí pé wọ́n lè pa wọn àtẹ́ni fokin time ẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ nìkan nínú àwùjọ Islam ẹ̀jẹ̀ gbogbo àwùjọ ni a gbọ́dọ̀ sọ ẹ̀mí ara wa ká sì sọ ẹ̀mí ọmọlàkejì nítorí pé láwùjọ mùsùlùmí ẹyọ kan ṣoṣo òní gbogbo ẹni máa ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ìyẹn làwùjọ ọbẹ̀ fi máa létò ní ìyọnu ọlọ́run ọba fi máa kún bẹ̀ ó ní ìfọkànbalẹ̀ ní fi máa wà lọ́dọ̀ àwọn tí bá ń gbé bẹ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní fi tawaddihim ọlákojú àwọn olùgbàgbọ́ òdodo níbi bí wọ́n ti máa ń ara wọn. wàtàhátùfihìm wàtàrọ̀ ẹ̀húmihìm bí wọ́n ti máa ń sànú ara wọn láàrin ara wọn bí wọ́n ṣe máa ń ṣèké ara wọn láàrin ara wọn kàmásálì wáhid ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ara ẹyọ kan ṣoṣo ìdàṣíṣàkì àmínú ọdún ah sáàwẹ̀ náà lọ́wọ́ra tó báyìí tàdá aláhùn sáà ìrìlẹ̀ àdáwà ìbí sáhàrí ẹ eh, ẹ̀yin ọmọ ẹ̀yà. aláwọ̀ bàbá tó láàárẹ̀ ga nǹkan kan tún mẹ́mẹ́ ẹ̀tọ́ ẹ̀ka sọ ọlọ́run jẹ́ rántí. arábì ní àpèjúwe àwọn olùgbàgbọ́ òdodo níbi ìfẹ́ tí wọ́n máa ń ní síra wọn bí wọ́n ṣe máa ń kẹra wọn bí wọ́n ṣe máa ń gẹra wọn ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ara ni ara kan ṣoṣo. gbogbo wàyà rẹ yọkan ṣùgbọ́n ẹ̀yà pọ̀ bẹ́ẹ̀ ni pọ̀ ṣùgbọ́n mínú nínú ẹ̀yà ara yẹn tí nǹkan bá bá ọ̀kan bẹ̀ tàdá aláhùn sá ìrìlẹ̀ àbọ̀ ìbí gbogbo ara yòókù yóò gbóná àbí òní ojú èèyàn yóò padà rọrùn sàbí kòkòrò òrùn ò ní àbí ò ní gbogbo ara ni ò ní sùn gbogbo ara ni ó ní ìnira anabi sọlá ayé wájú sọlá ó ní bó ti yẹ káwọn mùsùlùmí ó rí nù síbẹ̀ láti rí ẹ̀kọ́ kí wọ́n tún wá ń bẹ́ẹ̀ bí àyà yẹn ṣùgbọ́n táwọn ọmọ kéwì ọlọ́nilá tasfíkù nàdìmá láàyàn ìlú láwọ̀ ìlú láwọ̀ ni ẹ̀ لا ناهية أفعلي لا ناهية شيخ شيخ أوكي شيخ ني لا نافية تنتم ناهية عبي يقولوا لا ودي أي ما بعد أكلم لا تسفكون دماء ọlọ́run ọba tó láàrin ga níbí ń kọ̀ nípa nkankan ní bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá sì ń kọ̀ nípa nkankan náà yìí ṣe wá sí pé láàyè náà híyà ni kí ló máa ṣẹlẹ̀ kò ní sínú nù yóò jẹ́ látọ́ sí fi ṣùgbọ́n ọlọ́run bọ̀ wá ní kọ̀ wá nígbà tí ó ti wá panú rẹ̀ yóò wá máa túmọ̀ sí pé láàyè kíni lánàá fìyà látàsíwì kò nájí máa wà látọ̀ kúrò ìjọ náà tọ́bọ̀ bó láṣẹ tú bó láṣẹ tú Sheikh bóò láṣẹ wá tún tó bá rí bẹ́ẹ̀ sheikh ọ̀rọ̀ yẹn náfíù tí ẹ̀ bá ṣe náfíù nǹkan ó túmọ̀ sí wípé èèyàn ti sọ̀rọ̀ ń pa ádámù kan bá kọ̀ nípa kan ti wà ìyẹn ló fà tí náfíò fi wà abúlágòjò náhíò lọ́mẹ̀ torí náfíò nǹkan náà ànáfíò lìbátì ni kí nǹkan wọn má sí rárá tó bá pé náhíò ni ó ti wà ńlẹ̀ àwa ní kéèyàn má ṣe mọ́ ọlọ́run wá gbé náfíò wá kó lè bá a má jẹ́ wípé nǹkan yìí ò tiẹ̀ ní sí kò ní sí rárá káfà kan mọ́ ni mo ṣe mọ́ kò ní sí nlẹ̀ rárá لا تسمكوا ولا تخرجون اجاد alákọ̀ọ́kọ́ mú Ọlọ́run ní ẹ má yapa àyàn mùsùlùmí ẹ yapa àyàn gbogbo àfáà tó bá ní mọ́dà ilà ń lé kìí sàáfáà babaláwo ni bọ́ bá kírun ọ yàgbẹ́ babaláwo ni gbogbo àwọn tí wọ́n máa ń lépa ọmọ nìkejì èèyàn bá lọ yàtọ̀ gidi náà yà lóńdè tí ń gbàdá káàkiri ta ló fẹ́ fi ló fẹ́ fàdá ṣe sóun ló pò ní ọlọ́fẹ́ lọ bá ó sì sálàdà àwọn máa sápa ni máa wíìsì ẹ̀ láǹgà ọ̀gá rẹ̀ máa kàn wíìsì ẹ̀ dànù yóò wíìsì ẹ̀ dànù yóò pọ̀ dànù ọ́ ṣe ẹ̀rọ náà lẹ́nu èèyàn kéèyàn máa sọ bá ń jáde lẹ́nu kàn dànù ẹ̀rọ yà pààyàn. ẹ má yà apààyàn ọlọ́run ní sẹ́ni ẹ̀kan nípa ìlà apààyàn ọlọ́run ò sì ní fi ẹ̀mí wa lé ọwọ́ àwọn apààyàn. wà látọkùnrin jù ọlọ́ni ẹ má lé ara yín jáde kù nínú ilé yín tẹ́ ẹ bá lé ẹnìkan jáde ńlé gbogbo yín jáde mùsùlùmí ó ní ẹ̀mí ìgbàláàyè fọmọ ìyá Ọlọọ ẹ má máa lera jáde nínú ilé ó di mélòó tẹ́ ẹ bá para yín ẹ ẹ tún fara nira yín rẹ mùsùlùmí fara ni ọmọ ìyá rẹ mùsùlùmí nínú ọ̀nà tíyàn àgbà fi ara níyàn ó ní fi agídí tíyàn tí ń gbé bẹ́ẹ̀ ni ayé ìnira fún ma akọ̀rọ̀ ara ní súnmọ́ àkọrọ ọrún tó ń níjọ́ náà ẹ̀sùn sọ pé ẹ ti gbọ́ ẹ ti gbà súnmọ́ àkọrọ ọrún tó ń lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà tá a gbàdéhùn yín tá a sọ àwọn tá a bá yín ṣàdéhùn lé lórí ẹ̀sùn sọ pé ẹ gbà pé ẹ gbà yẹn wa antum tashhadun ẹ̀yin tẹ́ ń bẹ láyé lóde òní nínú Yahudi ẹ̀yin gan lè jẹ́rìí sí pé bàbá yín gbàǹjọ́ tafsiru kan yẹn wà á tún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yahudi lónìí antum tashahadu ẹ̀yin náà jẹ́lẹ̀rí pé àwọn wọ̀nyẹn wọ́n gbà bóun ṣe jẹ́lẹ̀rí tí wọ́n sì sí láyé gbà náà bóun ṣe jẹ́lẹ̀rí ẹ dáhùn náà báwọn ṣe máa jẹ́lẹ̀rí kí wọ́n dẹ̀ sí láyé gbà náà. ìrùkọ́ àwọn èèyàn ń tẹ̀lé mi rárá o. torí wọn kà nínú wọn ọlọ́run ọgbà tira mo ayé mi tí àwọn míì sì sọ wípé ọ̀rọ̀ yẹn tẹ̀síwájú ni wípé gbà sì náà sì ẹwà ń bẹ̀ ńgbà tá à ń àdéhùn ẹwà ń bẹ̀ jẹ́lẹ̀rì náà an ní torí pé nítorí pé ṣàádà ni pé kéèyàn sọ téèyàn fojú rẹ̀ gan ni ẹ fojú ara yín rí ẹ wà ń bẹ̀ nígbà náà àgbàdéhùn lọ́wọ́ yín ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà kí lẹ fi tẹ̀lé. summa antum haula ń búzà. wa النار ajẹ́ pé a tún yẹn á jù ú torí a bá bẹ̀rẹ̀ rẹ̀ àní parí ẹ̀ tán a tún lónìí ọ̀rọ̀ tá a gbọ́ ń tó ṣe wá láǹfààní ó sáǹfààní bẹ́yìn tó sọ àtàwà tá gbọ́ ọlọ́run fi ń dẹ̀ kẹsàn-án tàbá rẹ̀ tó níbi eléyìí ló dáa lára